àwọn الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدقف الوباوة أترى لكم إكيولون أتي آنور قبا وقاوة النبوة محمد ọkàrí gbogbo àwọn ará ilé ànábì àti gbogbo àwọn sọ̀hábà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí ń bá tẹ̀lé lánàá wọn náà tí ó fi dijọ́ gbẹ̀ǹde alkiyama gbogbo àwọn yòó ẹnì kọ̀ọ̀kan wa náà wò ní jọ olórí ẹ̀dá báyìí àmín. تفسير القرآن الكريم ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tí o gbọ́dọ̀ sú gbogbo olóríire ẹ̀dá ní gbígbọ́ o bá gbọ́ lánàá gbọ́ lónìí kọ́ gbọ́ lọ́la gbogbo ìgbà ni o máa rí ẹ̀kọ́ ọgbọ́n àtòyé mẹ́ ọlọ́mọ sàfihàn bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa o. ibi tí a bá tún máa ọ̀rọ̀ ọlọ́mọba náà dé nínú Suratul Baqara mo pa àyà tí a rẹ̀ láti ó súnmọ́ bí ọjọ́ mélòó nísìnyí ibẹ̀ náà láti wà àyà one hundred and seventy seven àyà yìí ọ̀yà pẹ́ǹdì rẹ̀ bẹ́ẹ̀ torí pé bọ́lọ̀mbà ti ní kéèyàn ó mú gbogbo ní bẹ́ẹ̀ nù àyà yìí ó ti mú more than ninety percent níta nàbí pè ní arkanu al-iman àwọn òpó àwọn òpó tí gbé ìmánì dúró ìtumọ̀ òpó ni tí ọba sí ntí a fi gbé dúró yóò ṣe kí ni yóò wó ni bí ìmánì yẹn bá sì ti wó èyàn di kèfèrí nù ọ̀rọ̀ kọ́mọ́ sàṣẹ ni àtẹ̀yìn bẹ̀ o. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى مرتبي عندنا lẹ́yìn tọ́lọ́n bá ní mọ ọlọ́run lọ́kan ìsìn ọlọ́run lọ́kan yẹn dúró ní gbogbo ọ̀nà tó yọ ọ́ gbà dúró bá ti ṣàlàyé rẹ̀ síwájú. Si kéèyàn nígbàgbọ́ ti gbogbo ńtọ́ yẹ kéèyàn ó gbàgbọ́ tí ò gbọ́dọ̀ pè nírọ́ gẹ́gẹ́ bí ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmà má fọ̀rọ̀ rẹ pé àlìkìyàmà má fi wà rẹ pé àlìkìyàmà o léwu o nínú tí máa wó tí máa ní èèyàn ni. nígbàgbọ́ pa àwọn ọlọ́run ń bẹ onígbàgbọ́ sí gbogbo àwọn ànábì ọlọ́run má bá wọn bú ànábì ọlọ́run kan bàbá jẹ́ mùsùlùmí gidi tóbi dórí ànábì Ìsá tí wọ́n ń pè ní Jésù alayhi salatu wassalam mùsùlùmí yẹn fi ẹnu ẹ̀tẹ́ kan ànábì ọlọ́run kan o gbogbo àwọn ànábì ọlọ́run ẹni ẹni ẹ̀yẹ ẹni àpọ́nlé ni wọ́n lọ́dọ̀ olùgbàgbọ́. sáwọn tíra àwọn tọ́lọ́ ń sọ̀kalẹ̀ àti wá tira wa ń lọ ìnígbàgbọ́ sáwọn tíra tí ó lọ kò débi kọ́ máa fi wọ́n sin lọ́hùn o ọ̀nà tó fi sin lọ́hùn ń bọ́ lọ́wọ́ inú Al-Qur'an àti sàlàyé púpọ̀. kèfèrí sì lẹ́nu yìí lójú ayé ànábì Ìsá náà pẹ̀lú gbogbo eléyìí táwọn náà mà tí wọ́n gbà kórí bẹ́ẹ̀ yìí èèyàn ti wá di olùgbàgbọ́ ní ẹ̀yìn tẹ́ni tọ́lọ́mù fẹsẹ̀ rán dé tí ó tún wá dọ̀gá gbogbo eléyìí à ń sọ kí mùsùlùmí ó lè fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ojú ọ̀nà lọ́wọ́ àwọn mẹ́tẹ́ni kan pọ̀ fún ọ àmọ́ nígbà sí tíra míì fún wọn mùsùlùmí ju alukur'an karim lọ àtàlàyé àlù. àti sunna àti alukur'an sọ́ọ̀sì kan náà méjèèjì ti jáde èèyàn lè jẹ́ mùsùlùmí bàbá ní kur'ani nìkan ló wọ́n máa lò àbí kó lo sunna pẹ̀lú torí gbogbo gbòòfin. mẹ́rin ni o kí òsè kí mẹ́jọ mbólodiri mùsùlùmí ni o ṣe mọ̀ kébí mẹ́gírídì bá tó nísìnyí mẹ́ta ló yẹ kó kí òsè kí òun náà mẹ́rin. òfin lè jẹ́ mùsùlùmí tí ó bá mú súnà nẹ́bí lọ́kùnkúndùn ààbọ̀ ìsìláàmù ni ó yà sí ewu tí ń ṣe ń bẹ́ẹ̀ nípa ọlọ́run lòun ọ̀gbà àbọ̀ sọmọkẹ́ gbogbo ilé ayé ẹ bá ti dánwò nísìnyí nàìjíríà pọ̀ bá ti ní kírẹ́díìtì mẹ́fà ọ̀bá àfẹ́lú mẹ́ta tó kù ó rí bí wọ́n ti ọwọ́ kò rí báwọn mẹ́sìn torí gbogbo làákà ìtayé lẹ́ pàtẹ́ ẹ̀ bá ti wá ní mẹ́fà nù mẹ́sàn-án láyé nù o. wọn lọ́jọ́ jẹ́ pé ntọ́lọ́ ń béèrè lọ́dọ̀ rẹ̀ ọ̀pọ̀ àìwá pọ̀ yẹn náà gbọ́dọ̀ mú wa lódìdí ni ààbọ̀ rẹ̀ two third rẹ̀ three quarters rẹ̀ ọlọ́run ò ní gbà o ọ̀dàkùn ẹ̀já àmọ́ ilé yìí lọ́kùnkúndùn ẹ̀yìn ẹ̀mẹ́jà máa apply làákà ìbá àti ìṣe ayé wa káfẹ́ mọ ìmpósì rẹ̀ lórí kíni lórí ọ̀rọ̀ ọlọ́run kódà àdánwò ọ̀pọ̀lọpọ̀ nàìjíríà yìí sínú lọ́dún kan mo wà ní hajj gbẹ̀ni ọba ti lọ hajj náà máa ma àwọn àdúgbò máa dára dára dábàá yìí wò ọlọ́mọsá. fún ọjọ́ mélòó lẹ́yìn ọdún hmm? ẹ mọ ọjọ́ méjì àbí kẹ́ni àbọ̀jọ́ mẹ́ta yẹn ni pé ó ju ọjọ́ ọdún léyà on ten ó ju eleven ó ju kẹ́ni fọ́ tọ́ba wù ọ́ jáde mìíràn gba àwọn àjò rẹ̀ parí tọ́ba sì wù ọ́ tọ́ba fẹ́ ṣe láti pé bá nẹ́bi ti ṣe ó tún dúró di kíni on the thirteenth of Dhul-Hijjah. ànábì wa sallallahu alaihi wasallam ànábì náà ṣe hajj kìí ṣe fíọ́rì nìkan ànábì wa ń jí lójúmọ́ kọ̀ọ̀kan náà àwọn ọjọ́ yìí ó rí i pé lẹ́ẹ̀ máa ò ọ̀lọ́jú kò yọ wàá dúró dìgbà tóun bá kí kíni tán tóun bá kírun àyílà tán gbogbo òkúta nẹ́bí ju fi àyàmí àtẹ̀sírì láwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀yìn ọdún yìí ọ̀ka ikọ̀ kojú kan kótó ka yìí la yọ yọ àṣùbá ilẹ̀ ọmọ bá ọmọ pẹ̀lẹ́ ti mọ́ àmọ́ ntọ́lọ̀ wọn ràn yọ wá dó bàbá tí àti tọ́ba kírun zuhuri tá à pè láyé làtàn ìgbà wọn yóò tó wá jókòó ẹgbẹ́ gíní mo kàn lọ́wọ́ ọmọ Yorùbá àwọn Nàìjíríà bàbá tí wàá di lóru wọn máa wá wá aago aago méjìlá tó èbó gbé kalẹ̀ pé bẹ́ẹ̀ bá ti bọ́ bá ti di twelve am ó ti di jọ́ kejì ọmọ Nàìjíríà ọmọ ẹ̀jẹ̀ àwọn àyókù rà àti bọ́ sí jọ́ kejì náà ebi twelve am ti lù ìmọ̀ fìlà káyì bẹ́ẹ̀ àti ń ṣe ayé káfẹ́ máa ṣe kínní káfẹ́ máa impose rẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn kọ̀ wọlé lọ́dọ̀ Ọlọ́run o wàláì kò wọlé o in every respect ó sì bà wá jẹ́ pọ̀lọpọ̀ a máa fi ọgbọ́n gbé a máa fi làákà gbé ẹ sọ wá báàdì ní títí máa fà náà ọ báàdì ògbóntọ́lọ́ ọba ti wí báàdì gbogbo ẹ̀sìn tá à ń lẹ́gbẹ̀ẹ́ ọba ti dúwe fún ọgbẹ́ báyìí ni ó sìn ọwọ́ orílẹ̀ ẹ̀dá kan o ọlọ́run kò béèrè ńtọ́pọ̀ lọ́dọ̀ wa ó sì wá lóhùn ò ní gba láàbọ̀ bí a ti yà lọ́nà má ju ọ̀tá yé pé á bẹ́ẹ̀ bá ti páàsì mẹ́fà nù mẹ́sàn-án páàsì tẹ̀tọ́ nàìjíríà yìí wọ́n ń páàsì àwọn èèyàn bá bá gba fọ́tì òun náà sì páàsì náà nù nàìjíríà lè yí wọn o amẹ́rí ogbe eléyìí òun kọ̀ wọlé lọ́rọ̀ ẹ̀sìn tí ń sọnù ntọ́lọ̀ ní o mú wa o mú wa bọ́ọ̀ bá ti wá lágbára mọ́ èyí tó o lágbára kò ní bí ọ́ àmọ́ pé gómìnà ti ṣe díẹ̀ àkóńnà ọ̀fọwọ́ mu ó ṣe fífọ̀ fọlọ́hún torí ẹja mọ̀ ara wa o ẹni àbá ń ṣe fífọ̀ fún lájà èyí ló tó ọ ní. òun ló ṣe fífọ̀ fún wa tá a lè san tán àti mú ẹ̀xámpù sí wa fúnra wa mélòó ló béèrè ó kírun tí ò gbọ́ ní two hours out of twenty four hours ọgbà àwẹ̀ one month out of twelve months ọyọ zaka just two point five percent out of hundred percent kò sọ́ba tó tún láàánú tó bá wọn gbẹ̀ndẹ̀ yóò ní ẹjọ́ lọ́n lọ. torí náà má tan ara rẹ bí ìgbà ẹlòmíọ ẹmẹrẹ ẹlòmíọ máa sọ̀rọ̀ lẹ́nu bí ìgbà tó yẹ pé ń bu ọlọ́run ní ẹ̀hún tí ń kí ni pé bá a ti kí fún náà ó kí fúri ara ẹni o ẹ dákun àmọ́ gbogbo ń tàn wí ọmọ tààyà jíbi ṣètọ́ ni bá fẹ́ lù ọ́ pé é ǹkí ṣe nǹkan kan wà láyà ṣe nǹkan kan o compared to ìbẹ̀rẹ̀ ọlọ́run lórí wa o nítòsí ìbéèrè lọ́wọ́ ọwọ́ pọ̀ mọ̀jẹ̀ nìkan dàrú mọ́ lójú mọ̀jẹ̀ wọn kó bọ́ láyé àti láti kìyàmà ọlọ́mọṣà sàmánà wa o torí náà ìjà túmọ̀ àyà yìí dé ni pé wà á tàlímàlà àlà òbí làwọn ìkùrùbà ọlọ́run lára ti ń jẹ́ ìmánì ti ń jẹ́ ìṣe dáadáa ìṣe olóore lọ́dọ̀ tòun ọ̀parí sórí ìrun kódò ó ìnkúlódì kíni máa tọwọ́ bá pòrí ọmọ náwó sójú ọ̀nà tọ́lọ̀ mẹ́jẹ̀mú méjì lọ́wọ́ àwọn àna àyà yìí anibọ̀ mi rò ń yàn yín àwọn àlùfáà ní nǹkan méjì ló túmọ̀ o aláhùbìhí ẹni tí náwó tó ṣe jẹ́ kìí ṣe pé wọ́n yóò wò ó náà kìí ṣe owó tá a fẹ́ get rid of gbẹ̀yìn rẹ̀ sáà máa gbé lọ ntí ń yọ kòkòrò ẹ lọ gbé fáwọn àfa àwọn ọmọ ilé kí wọ́n jẹ́ èyí mọ̀ ṣe wà á tálímàlà tọ́lọ̀ ń o olùwà ni wà á tálímàlà àlá ṣòbí yóò náwó yìí despite the fact pé ó wù òun náà òun náà fẹ́ kówó yìí ọ lọ àmọ́ rò pé a ah, ṣé báwọn kan ní òní yìí nìyà ń jẹ yìí fún wọn èyí tí ó ní ládàá aláhùbìhì mo ní bọ̀ mi rí ìtumọ̀ kejì ni pé aláhùbì ìta yóò máa náwó yàrá rẹ̀ ọ̀yá inú rẹ̀ ọ̀ máa dùn pé ah èmi náà ní náwó fáwọn èèyàn torí tọ́lọ́run èmi náà lọ́lọ́run ṣe fún báyìí inú rẹ̀ ọ̀ máa dùn ara rẹ̀ ọ̀ máa yá pé náwó torí tọ́lọ́run èsì pé owó téèyàn ń ná ti ń rojú kìí ṣe pé yìí téèyàn ná tó fi èébú tó fi pẹ̀lú ẹ̀ fáwọn tí ń fún kìí ṣe pé yìí tí ná tí ń yẹ̀yẹ́ ọmọlúwàbí wọn tó fi lé wọn lọ́wọ́ gbogbo nǹkan báyìí máa ba aládájẹ́ ni o ọlọ́run sọ ọ́ bẹ tẹ̀fíìl in detail nínú àwọn àyà mi pẹ̀lú nínú àyà sọ́lọ́n ti sọ ní tí ń wí yìí olúwa ní látúbù tìlú sọdàkọ́ tìkún bèlìmọ́ni wàlàdà kíni jẹ́ tóbùtìlú ẹ̀ bàjẹ́ nù olúwa ni ẹ má ba sàárà yín jẹ́ sàárà rẹ will become worthless lọ́dọ̀ ọlọ́run tóbùtìlú ọlọ́run ló lè ba sàárà owó tó náà bó tilẹ̀ wọ́ pọ̀ tó ó lè bàjẹ́ kò ní ní ládàá pẹ̀lú kíni bẹ́ẹ̀ni ọ̀rọ̀ rẹ̀ gún lẹ́nu máa ba ọmọdé àbí àwọn èèyàn jẹ́ torí pé ó bùn wọn ní nǹkan ìlàsìn fún yín o ọba tún yá gbogbo yìí wọn dá o àbí àwa wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èmi mo èmi mo kó bọ yín èmi mo ní ọmọ da fún yín ọ̀ràn yín ọ̀rọ̀ burúkú kún ẹnu ẹlòmíì ó sì yọ ọmọ pé ó wọ ọlọ́run ló ní kọ́ pọ̀ náà ẹni tí ò ní yìí náà ni torí náà ẹ dákun kí bàbá fẹ́ náwó kí méjèèjì ọmọ kò ntí wọ náà láìsí ni ọ̀nà ọ̀gọ́bọ́lọ̀ tó ti wí náà ayà mí ni lantana lulbirra hatta tunfiku mimma tuhibbun àwọn onítẹ̀fìrù ní albirru ń bẹ̀ wọn ayé aljanna lantana luljannata hatta tunfiku mimma tuhibbun ọlọ́lẹ́fẹ́ náwó kẹ́ẹ̀fì wà aljanna kọ̀ọ̀rọ̀rùn kọ̀ pọ́síbò àbí kẹ́ nà ń tẹ́ ẹ Ntí à ń kìlọ̀ rẹ̀ fúnra wa yìí so many verses of Al-Qur'an ni lọ́lọ́run tí ọba ṣe pàtàkì ni ọlọ́run ò ní máa wò repeatedly. Nínú àyà mi, ọlọ́run tó wí lọ́nà bòmí, olúwa ni wala tayammamul khabitha minhu tunfiquna walastum bi'akhidhihi illa an tughmidu fihi ọlọ́run ní ẹ má wo ní tí ọ̀ wàlá tàyà mọ̀mọ́lì khabisa ẹ má wo ntí ọ̀dá nu owó ẹ má wo ntí ọ̀dá nu oúnjẹ ẹ má wo ntí ọ̀dá nu aṣọ èyí ò lẹ́ máa ná tó ṣe pé bí wọ́n bá nà sẹ́yìn náà bí ẹ bá ipá yìí náà dojú gbà yìí náà ní fẹ́rù ẹ̀ lẹ́yìn náà bá wà ń pọ̀ ẹni ọ̀fẹ́ gbà wọn náà ní gbàrú aṣọ ọ̀hún àfi bọ́ bá di tú láàsì torí náà ẹ dákun ọba fẹ́ náwó kì dandan kọ́ pọ̀ bí ọba pọ̀ lọ́dọ̀ rẹ̀ amagbèjú ẹ̀ nìkan wá ń jẹ́ oní ìtọ́jú náà two hundred naira bọ́ba yìí ké bó ti mọ nù ọlọ́run ọmọ fún bẹ́ẹ̀ ìwọ́tọ̀ ọba sì lágbára àti ná two thousand tí wọ́n náà ná two hundred dédé ń tọ́ dìsáàbù lọ́dọ̀ ọlọ́run yóò fún ọ náà ọlọ́run yóò sábòsí ní ọ̀tàn rẹ̀ kò lè tán ọlọ́run àmọ́ kìí ṣe pé dandan àfi bí ọba pọ̀ ní o tó ní ládàá sáà ti tẹ̀lé lánàá ọlọ́run tó ní òfin náwó hubbihi wọn ní tí wọn náà lè fáwọn ọmọ rẹ wọ òun yóò fún ọmọ ọlọ́mọ inú tí àwọn fámìlì rẹ náà lè jẹ inú ẹ̀yìn fún àwọn èèyàn jẹ kìí ṣe pé ńgbà wọn bá wá fọwọ́ bá a tán ètò tutù àbẹ ìdínrún ẹran tí ó ti fẹ́ máa yọ̀dín ńgbà wọn láwọ arántí àwọn aláìní báwọn kọ́ lọ́n wí o àlá hubbihi ẹ̀mú ẹ̀mú díẹ̀ nù tó wù ẹ̀yìn náà ni ẹ̀ fún àwọn tẹ̀ fẹ́ fún. ẹ sì máa ná pẹ̀lú kíni pẹ̀lú pẹ̀lú kára yín ó yá kínú yín ó dùn èsì pa máa náwó wa fún dúpọ̀ a máa ronú pé àti ná báyìí nísìnyí torí olúwa fi dá wa lójú o látàrí ọ̀rọ̀ tá a nẹ́bù àmọ́ ẹ̀ mọ̀ sọ́lá sọ́lá mọ̀ sọ nínú owó sójú ọ̀nà àtọ́lọ́ nǹkan pọ̀ wọ́tán o wàláì anabi wí bẹ́ẹ̀ kódà nù hadithi kan anabi ní gbogbo juma ayé olúwa ń rán malaika méjì sáyé malaika kan tó wọn máa wí ni pé allahumma a allahumma a'ti munfiqan khalafa gbogbo ẹni ọ̀nàwó rẹ̀ síbi ọlọ́run fẹ́ ọlọ́run bá wa rọ́pò fún yóò juma wọn wí bẹ́ẹ̀ ìnáwó ìgbọ́kọ̀wọ́ tán o ìfọ̀wọ́ mọ́ni ọ̀gbọ́tùmá zàká ń ti ń fọ nǹkan mẹ́ni ọlọ́mọṣà ṣe ń rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa torí náà ẹ̀dá kan ẹja mà nínú tí ń jẹ́ bẹ́rù dáadáa ìnẹ́gbàgbọ́ ìjẹ́ mùsùlùmí gbàjẹ́ yín náà kó mbẹ́ o máa náwó àdáwò tí ń bọ́pọ̀lọpọ̀ mùsùlùmí pírójẹ́kì mùsùlùmí láyé kódà ẹ̀ẹ́dẹ́ mọ́sálásí ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún bí wọ́n bá rówó èso bí wọ́n bá rówó páànù ẹ̀sìn rí lé táwọn kan ń pè lé ìjọsìn báwọn ti kọ́ rẹ̀ gẹ̀dẹ̀ àlìjánu ti ń kọ́ báwọn náà àwọn èèyàn ti bẹ̀ náà ní ń dáwó rẹ̀ bọ́lọ̀mbà ti mọ ọmọ tó ọgbà ń tójú bẹ́ẹ̀ lọ́lọ́dọọlọ́ ọba ti bọ́lọ̀ pẹ̀lú ọkàn tó mọ́ tọ́lọ̀ rí pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run rí gbẹ̀yìn àgbẹ̀ ẹ̀dákùn ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ ẹlòmíì di ìdàkudà lónìí tí wọ́n fi ń wọ́ wọn lọ bòmíì owó díẹ̀ wọ́n fi ń tàn wọ́n nígbà láwọn wà sẹ́wọ̀n fún wọn náà wọ́n ń fi torí iṣẹ́ thirty thousand gba àlìkìyàmọ̀ kó lọ́wọ́ mùsùlùmí mùsùlùmí mi sọ́wọ́ àṣìṣẹ́ yàn yín kò sí irun o thirty thousand náà wọ́n máa fún lóṣù. gbogbo ẹni tẹ́ ń fọmọ́ sọmọ ọ̀dọ̀ ẹ rojọ́ lọ́dọ̀ ọlọ́run o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn ìwádìí kí ni wọ́n ń ṣe lọ́dọ̀ àwọn tẹ́sán ọ̀pá yín pọ̀ tẹ́ ni wọ́n máa sọ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ wọn. níbi máa bá wa pọn máa lọ chọ́ọ̀chì ni ó ti bẹ̀rẹ̀ ńgbà ọba ya á ah, ó dẹ̀ ń dó ń ta àwọn náà wọlé náà wọn náà máa pàtẹ́wọ́ kẹrin ọmọ ló ti lọ bẹ́ẹ̀. èlò wọn fún yín àwọn ọmọ yìí ńgbà táwọn wà lọ́mọ tí ègbọ́n wọn lè láwàá wí lọ́dọ̀ ọlọ́run ah, ò gbá kọ́dọ̀ ọlọ́run lè yọ̀ǹda wọn bọ́ba rí bẹ́ẹ̀ àmọ́ báwọn náà bá dàgbà síbẹ̀ ó di dandan káwọn náà wá mọ̀nà o mọ́ mẹ́kẹ́ mọ́ ọdún mẹ́wàá mọ́ ọdún mẹ́jọ ọ̀pọ̀ bẹ́ẹ̀ máa pọn máa wá ṣọ́ọ̀ṣì wọn ti bẹ̀rẹ̀ àwa làwa máa wo pé máa ṣẹ̀sìn tiẹ̀ àwọn èyí ṣe bẹ́ẹ̀. kálukú kọ́ máa responsibility òun ìwọ ẹ̀gbọ́n lọ mọ́ máa lọ ní ọmọ ọ̀dọ̀ ni ìwọ bàbá náà ló fún ẹ̀gbọ́n máa lọ bẹ̀ ni o ò sì fòfin kalẹ̀ pé iṣẹ́ mo ní ọ wá ṣe o ìní ẹ gba ẹ̀sìn lọ́wọ́ ẹ o ọlẹ́tọ̀ àti wíbẹ̀ àmọ́ pọ̀lọpọ̀ gbọ́n bá sáà ti ń sanwó ọ̀wádìí mọ́ ọlọ́run ó bì ọ́ gbogbo àwọn tá a bá ní wọn náà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀dá kan ẹja kéésì wọn nítorí ń ṣẹlẹ̀ ní tọ́pọ̀ tọ́pọ̀ lọ́mọ́sá sàmánà wa àmọ́ ní tí ó pinna rẹ̀ náà la wí ni bàbá rẹ̀ àwọn tọ́lọ̀ ń bùkún díẹ̀ díẹ̀ tí wọ́n rẹ́síkìú rẹ̀ àwọn eléyìí kò nóòsì àwọn náà ní ronú lọ́mọ ọlọ́sọmọ ọ̀dọ́ ẹ lò wọn fi dàrú wọn lóko wò fifty thousand tọ́lùmíì tí ọmọ jẹun rọrùn tọmọ rẹ̀ náà ti máa gbé lábẹ́ rẹ̀ gbòǹtì ń ta èèlò ní lójúmọ́ torí náà dákun wà á tàlímà mùsùlùmí ẹ̀ mà pé nínú ìmọ̀ ni wà ní o nínú ẹ̀sìn wà ní o mà tọwọ́ bá pò rẹ o lè máa ṣe kíni o lè máa náwó sójú ọ̀nà tó lọ bó ti lágbára ma. mẹ́jọ jẹ́ pé zaka nìkan bọ́ yọ zaka ó jìyà tòró pọ̀ ẹ̀sìn ní zaka àmọ́ in addition to zaka bọ́lọ̀ ń bá ti kí ọ tó máa sànú àwọn èèyàn ọlọ́run ọ̀sánù wọn náà kún ni. wà á tàlí máa la àlá òbí àwọn wo là wá fún lówó ọlọ́run ọ̀yàn dàda rẹ̀ nínú àánú ọlọ́run ẹ wo bí ọlọ́run ti bẹ̀rẹ̀ zawil kurba zawil kurba àwọn aṣọ ara rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn fámìlì rẹ̀ ọ̀dọ̀ wọn gan ni ọjọ́ sàárà rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ìlànà tọ́lọ́nù zawi alukurba ọ̀dọ̀ àwọn ará ilé rẹ àwọn fámìlì rẹ àwọn ẹ̀yẹ kan rẹ àwọn ará agboolé yín bọ̀bá sẹ́yìn tán ọ ẹ̀kítẹ́ndì ẹ̀tọ́ àwọn ará àdúgbò yín ọlọ́ọ̀ni bíjí kẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ni zawi alukurba ẹ̀wà nù ọlọ́run. tí wọn náà rí i pé bọ́ ọba ṣe léyìí kọ́dà wọn náà gbádùn ẹnu owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ fojú rẹ̀ ọkọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ olówó gan-an nísìnyí wọn ò gbádùn torí gbogbo àwọn tọrọ kiri ká wọn ń kó kú bí kó yè òun náà ṣe sí nígbà tí ẹjẹ́ àfẹ̀sí ńlọta alukurani kì fún wa kórè ara wa ni o olùwà ni ẹ̀náwó ibi tẹ́ ẹ sì ti bẹ̀rẹ̀ òun ní kíni ìwà àwọn aṣọ ara yín ìwà àwọn fámìlì yín ẹ̀náwó fún wa ẹ ṣàánú wa àti wọn gba tọwọ́ yín ntọ́ba kùnú tìyún lẹ́yìn tẹ́yìn yóò tán lọ́lọ́ ní ọ̀nà pé kí wọ́n lélẹ̀ bí nítorí tiwọn ló fi ní two point five percent kọ́dà ìtọ́jọ́ náà yẹn two point five percent ìwọ máa ná ninety seven point five ẹwà nu ọlọ́run ẹwà nu ọlọ́run bó ti tó síbẹ̀ náà gbogbo ìta ń wí ìṣètọ́ ni ó fi nǹkan díẹ̀ lómi lójú àti tí kè rí náà kè gbọ́rọ̀ jìbí náà ọwà ká má gbogbo ẹ̀ náà ni yóò ti dà á lẹ̀ ńjọ́ kan gbogbo wọn náà lọ́lọ́run sì ń ṣe wá àti fún wọn kan gbọ́ ni mo wí example kan níjẹta lẹ́kọ̀ọ́ mo ní lọrin bíi náà mo ti gbọ́ àwọn ọmọ bàbá wọn wọ́n pín sixty sixty million fọ́mọ kọ̀ọ̀kan lówó tí wọn ò sí fẹ́ rẹ̀ owó fà àwọn bàbá wa tí wọ́n lọ ṣẹlẹ̀ lójú wọn ni bàbá wa honourable justice abdulkadir oríire ẹ̀mọ̀ kan máa pín ní sẹ̀ríà court bọ́ọ̀ bá má ma o wọ́n já fa àkàntí ọ̀ ma ọ́ da family yìí ló pín pín wọ́n á pín gún ní sẹ̀ríà court of appeal wọ́n làwọn bàbá ni wọ́n bá wọn pín ogún yìí àwọn bàbá wa béèrè pé bàbá tó ládùúrò owó yìí yóò kọ̀ọ̀kan náà àwọn ọmọ fi ń pín sixty sixty million mọ́sálásí mélòó lọ́kọ́ láyé kọ́dà kọ́ kọ́lé àlùwàlà ntẹ́lómi fi ń ṣe rẹ̀ nù o. àánú bàbá yìí wá ṣe wọn bí tí ń lọnu wọn náà wá ké sáwọn ọmọ wọn yìí pé a ṣẹjú bàbá yín ṣe yín lórí púpọ̀ sixty sixty million ẹnì kọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ ti pọ̀ tó yìí náà ń kálukú ní ẹyọ two two million bẹ́ẹ̀ bá da two two million yẹ pọ̀ èmi ọmọ yẹ wọn àbọ̀ bẹ́ẹ̀ wọn tó márùn-ún àbí mẹ́wàá ẹ̀mọ̀ two two million lọ́nà mẹ́wàá àbọ̀ márùn-ún owó ni ẹ wá lọ fi kọ́ mọ́sálásí kan ẹni ládàá rẹ̀ ọmọ bá bàbá yín tẹ̀ já dúró ogún ìlà rẹ̀ báwọn ọmọ yọba kọ́ lọ́la lókun à ń bọ̀ à ń bọ̀ ni wọ́n ní wọ́n ní bọ́mọ èèyàn ti rí nù nígbà wọn ti sọ fún pé sixty million ní ọkàn ọ́ ó ti dá bùkátà one hundred million kalẹ̀ dé lówó tí ò ṣiṣẹ́ rẹ̀ bọ́mọ èèyàn ti rí nù khuliqal insanu àlùwà alhakumu atakafu kẹtó kẹtó náà ni nígbà àwọn ní ọwọ arántí pé a náà ibì kan twenty million náà ní kò mú wa ibì kan thirty owó yìí náà sì tó bọ́ọ̀ bá rí nǹkan wọn bẹ̀rẹ̀ ọmọ sí bàbá bàbá tó ti kú tẹ ẹ mọ bí ọ wá òun náà ló sì ṣiṣẹ́ gbogbo sixty sixty million tẹ ẹ pín yìí ẹ wá yọ two two million ẹ ṣàánú bàbá yìí ó dogun pọ̀lọpọ̀ olówó ẹ ṣàánú ara yẹn tó kù láyé anabi sì kì í ń lọ bẹ́ẹ̀ bá gbọ́ ni sallallahu alaihi wasallam níjọ́ kan la anabi kó àwọn sọhábẹ jọba yìí ní bí wọn ní béèrè ọgbọ́n béèrè ọlọ́gbọ́n anabi ní ayyukum maalu warasatihi ahabbu ilayhi min maali gbogbo ń gbèjọ ń wò yìí ta ló wọ àwọn tí ó jogun rẹ̀ wù gbowó tiẹ̀ lọ. gbọ́n sọ ha bẹ́ẹ̀ ni à nígbà téèyàn dààmú lórí rẹ̀ ò gbogbo wa yìí máàlù náà àhàbù ilẹ̀ yìí náà mi máàlì wàrọ̀sà owó tiwa ló wù wá jowó àwọn tí ó jogun wa lọ ànábì ni ẹ̀gbọ́n jí wí fa inna máàlà wù má kọ́ dàmà wà máàlà wàrọ̀sà tì yí má àkọ́rọ̀ owó jẹ lè tọ́ nọ́ngbà tó wà láyé o sàrà tó gbà ládàá èlé tó sẹ́ńgbọ̀ wà láyé o àtẹ̀yìntọ́lọ́mbá ni wọ́n sànú rẹ̀ orí èèyàn ṣe fún ọ lẹ́yìn àmọ́ kè kọ́mọ́ àwọn èèyàn ti ranjú sówó ìdí mọ́mẹ́ǹtì tí wọ́n lọ nǹkan tó àmọ́ gbọ́n two million wá nù sixty yóò lé lára wọn sànú ara ẹ̀ tó kò láyé ìlú wa kìlọ̀ fún ọ ẹni ọba gbọ́ wa المال على حبي hubbi nanu ntọlọ nfọ nambẹ ni Ọlọ́run òkè ọ̀nà gbogbo ẹ̀ pẹ̀lú nanu ntọ fẹ́ tí wọn náà tọ láìkì ni nambẹ ọba ń bìtì wọn náà pé ah bí n bá mà ní ìbájọ́ pọ̀ jù báyìí lọ bọ́ọ̀bà sì na ibo ni ó ti bẹ̀rẹ̀ èyí tí ó pè rẹ náà ni àwọn mọ̀lẹ́bí rẹ. Hmm? ìwọ náà àwọn tó ń wò pé wọn ò wúlò ni níjọ táwọn kan bá fẹ́ wá gbá burúkọ ọmọ lé àwọn tó lè sọ fúnfún fún ọ náà nù pé alájẹ nìkan wálé lẹ́yìn tẹ́ máa pè lọ́rẹ̀ yín wọn o <laughs> àmọ́ gbà bí wọn ò rí jẹ nínú dọ́lọ̀ ń fọ́ àwọn náà ní í ṣerú báwọn fọ ọ̀tẹ̀ tó lẹ̀ yorùbá yìí tá a kúnnú ká máa gbẹ̀sán rárá àyíká bá fọ̀rọ̀ wa mọ́ lọ́hùn nígbà tó ń náà fún àwọn nǹkan ǹjẹ́ wọn ò wí nù. bàbá tí wàá gbọ́ ọ̀rọ̀ sọlọ́run lẹ́nu fẹ́ pé kò ní sí wàhálà láwọn mọ̀lẹ́bí rẹ ni wọ́n kọ́ rí rẹ. wà á tẹ̀lẹ́mọ́lẹ̀ àlá ẹ̀bìyí rẹwìl kórba. kọ́mọ anábì adamu ọmọ bá wa ṣàṣejù torí gbogbo nǹkan làṣejù wà àṣejù ń bẹ nú ẹ̀sìn àṣejù ń bẹ nú oúnjẹ àtẹ̀jù ń bẹ nínú owó níná pẹ̀lú ìnápa kò sí ní tàṣejù ọ̀dí ọwọ́ kọ̀ wá síbi tọ́lọ̀ ń ti fẹ́ àṣejù kọ́dà kọ̀ fẹ́ nú ẹ̀sìn kọ́dà ọlọ́run ọ̀fẹ́ kínní kọ̀ fàṣejù nínú ẹ̀sìn kọ́mọ anabi adamu ọmọ sàṣejù lọ́lọ́wọ́ fi ń tó báyìí nínú ọ̀nà àṣejù tẹ̀mí personally observe ọlọ́ni ọ̀nàwó fáwọn ará ilé rẹ ẹni tí ọba wa lára ilé tó lówó ńkọ́ ta ni ọ̀nà fáwọn. ẹ wà rọpòlọpọ̀ àwọn èèyàn lónìí kọ́dà bí wọ́n bá yọ zàká ará ilé rẹ tó yẹ kọ́wọ́ náà tí egun lówó mi kọ́ sànú ẹ̀ àwọn ni wọ́n máa yọ zàká fún kò ní rántí ẹlòmíín ta tí àwọn òdólówó ń fámìlì tiwọn ta ni ọ̀nà fáwọn yóò ń kálukú bá ní owó mi ò ní kọjá kínní kò ní kọjá fámìlì mi ẹ má sì gbọ́ o ntọ́lọ́hún wí kọ́ o bẹ̀rẹ̀ látòrí fámìlì rẹ kò pé o ṣe kíni kò pé o parí ẹ̀ síbẹ̀ o <laughs> bẹ̀rẹ̀ láti kíni láti orí àwọn fámìlì rẹ ọlọ́run ò pé kó o ṣe kíni kò parí ẹ̀ síbẹ̀ inú ọgbọ́n ṣe tí ẹlòmíín rò pé òun gbọ́n lónìí kọ́dà ìyá ọmọ béèrè lọ́wọ́ wa pé ẹjọ́ sí mo lè kó sàkáà mi fọ́mọ mi wọ́wọ́ mi ìfọ́mọ rẹ ni àwọn tó ní zaka ń bẹ́ ń ta kẹrin torí ẹni wọn bá lówó débi tí ń yọ zaka ọmọ rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ fàkíwò àbí olúwa ni ẹ fún àwọn kíni fúkọ̀rọ̀ àwọn aláìní ìwọ́sì lówó débi pé ọmọ yìí téèyàn ní kó tó yọ zaka ni mo á béèrè jẹjọ ọsẹ mo lè kó fọmọ mi ò lè kó fọmọ ẹ o ẹ má jẹ àṣà Al-Kùránì gbọ́ o ẹ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn tó súnmọ́ yín olúwo pé ẹ parí ẹ̀ sí ọ̀dọ̀ wọn o ó fi kún ó ní wálìyà tá a máa ní àwọn tẹ́ máa náwó fún. ọmọ òkúta tún lélẹ́yìn náà o àwọn kan wà láwọn dá ọ́fánéjì lẹ ẹ máa gbọ́ ọmọ yín wá láti kékeré bí ọmọ tí ó yájú síbi aleluya ìlò lẹ́wọ̀n akẹ́ la bàrú mi jẹ́ ọgbọ́n mọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìṣẹ̀lẹ̀ báwọn lónìí láti kékeré ni wọ́n ti gbọ́ ọmọ lọ kí ni ọ̀fánéjì wọ́n sì mọ̀ fáwọn tó ní ọ̀fánéjì yìí ẹ́ àwọn ní nǹkan kan táwọn ń promote lẹ́sìn tiwọn àmọ́ wọ́n sá máa bá wa bọ̀ ẹ̀yin òbí tẹ wà careless to do that ẹ̀rọ òjọlọ́dọ̀ lọ ẹ̀yin mọ̀lẹ́bí torí pé bàbá ọmọ yóò sí mọ́ àbí ìyá rẹ̀ ló kú ẹ̀ lọ́ ju bẹ́ẹ̀ gbàgbé ẹ̀ àní wọn ní ọmọ lọ́rin bíi nísìnyí tó ti di pásítọ̀ torí pé wọ́n ju sí ọ̀fánẹ́jì láti kékeré gbogbo ẹ̀yin tí ẹ wà kí alẹ́ sí bẹ́ẹ̀ mọ̀lẹ́bí tẹ́ sojú tẹ yín ẹlẹ́jọ́ tẹ rò lọ́dọ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ wá lówó èyí ṣe tó ṣe kí ọ́fà méjì tàwọn tọ̀hún nìkan là ń rí ẹ̀yin náà dá ọ́fà méjì lọ ọlọ́run bí bẹ́ẹ̀ náà pé wá wá aliyata máa ọ́fà méjì náà nù ilé àwọn ọmọ òrukàn ẹ̀kọ́ ọ̀ máa náwó yín fáwọn ọmọ tí bàbá wọn kú tí ìyá wọn kú tí ọ̀lẹ́ni tí ọ̀rọ̀ aṣọ fún wọn tí ọ̀rọ̀ wọn lè wé tí ọ̀rọ̀ wọn lè ké ẹran wọn. nínú wa á tàlímàlà àlá òbí àlìyàtàmà ń bì mọ́tòlák àtàmà ọmọ òrukàn fámìlì rẹ ọmọ òrukàn bí tọ́ mà rí ọmọ òrukàn tí èsè lédè rẹ gbòbí ọmọ òrukàn bá wà ẹ̀sánú wa ẹ̀sánú wa àwọn náà fẹ́ kí àwọn bàbá àtàwọn náà wà láyé káwọn náà máa pè dádì. ìjọ ọlọ́mọ mà o ó wà àwọn náà káwọn náà máa pè dádì àwọn ò rí dádì pé ó wà àwọn náà wọ́n máa pè mami àwọn ò rí mami pé ọlọ́run ní ẹ̀dùn àwọn náà nínú bẹ́ẹ̀ bá ti lágbára mọ́ nínú ọ̀nà àti olúwo pé kọ́ adopt ọmọ ọlọ́mọ o. wọ nínú sẹ̀ríà o torí gbogbo nǹkan ní yóò bá ṣàṣejù gba àwọn a ọba tún ṣe nísìnyí pé ẹ̀jẹ̀ fún mi ní ọmọ méjì mẹ́ẹ̀ máa dọ́kítẹ̀ à ntọ́lọ́run ọkọ o ọlọ́run ọ̀ràn ọdẹ bí ọlọ́ gbé ọmọ ọlọ́mọ ọmọ ìjókòó ọtí ọmọ ìjókòó bàbá tó bí náà mọ̀ pé mọ̀lẹ́bí wọn náà bí mọ báyìí àmọ́ sànù rẹ̀ ọ̀tán. gbogbo ní tẹ̀yàn ṣe fọ́ọ̀mù ẹni o lè ṣe fún un yóò ké wọ́ gbogbo ní tí ọba tó lè ṣe fọ́ọ̀mù tó bí ṣe fún un àmọ́ kò gbọ́dọ̀ dé lẹ́bù kínní adoption à ń gba ọmọ ọlọ́mọ àwa ń ní asọ́dọ̀ ọmọ àwa máa jókòó wa olùwọ̀ gbà bẹ́ẹ̀ o èèwọ̀ ni o ẹ̀ṣẹ̀ ni o gbọ̀ntì bá ń ṣe bẹ́ẹ̀ tó o ti wà láyé tó ń gbọ́ báyìí lọ́ọ́ pinwọ́ rẹ kọ́dá o ẹ̀sánú ọmọ òrukàn lọ́lọ́run wí olúwo pé ẹ pa ìran tí wọ́n rẹ́ olúwo pé ẹ pa ọkọ bàbá tí wọ́n rẹ́ ọmọ ìjókòó àwọn tó bí wọn náà àmọ́ ẹ̀sánú wọn ìran tí àwọn náà èyí tó dé oúnjẹ ni wọ́n ní fún wọn èyí tí wọ́n ní tó di oúnjẹ lọ ẹ̀kọ́ táwọn náà yẹ di èèyàn láyé ẹ̀sìn ìgbẹ́ e fún wọn èyí tí àárẹ̀ ń ṣe nínú wọn gbé wọn lọ sí ìjọ ẹ̀tọ́jú wọn èyí tí ń wáṣẹ́ nu ọmọ òwú kan ẹ̀lò influence yẹn bá wọn wáṣẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀dákun ọ̀wọ́n láwùjọ wa yìí ó sì yẹ ọ́ wà láwùjọ mùsùlùmí advantage eléyìí làwọn kan ń tẹ́ẹ̀kì bí mo ti wí wọ́n fi scholarship gba alikiyama lọ́dọ̀ àwọn ọmọ mi wọ́n fi orphanage gba alikiyama lọ́dọ̀ àwọn ọmọ mi gbogbo ẹ̀yin olówó tẹ wà ní pòsíṣàn kẹ́yìn náà kírèétì irú nǹkan báyìí tẹ kírèétì rẹ̀ ẹ̀yin náà lẹ́jọ́ tẹ rò lọ́dọ̀ ọlọ́run o àmọ́ ẹ̀nà ló wó lọ́wọ́ wa o gbádùn ọlọ́run ní ọgbádùn ayé rẹ̀ ń bẹ ìwà àtàwọn ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ àmọ́ yóò sẹ́kù ẹnu èyí tó sẹ́kù náà lọ́lọ́run ní ojú kíni tó ní òfin rántí àwọn tá à ń wí yìí olùwò pé ojúlówó ọmọ wa gbèjì olòsí jẹun olówó gbélé ojú kíni tó lówó máa gbé láì nẹ́ta pa lo mọ́tò tó lówó máa lò ìsìlámù ti wí nù láì tẹ̀sà pa àmọ́ ọ̀sẹ̀kù wọn náà mọ̀ tọ́lọ̀ ń bù fún ọ tó pọ̀ lẹ́yìn tó gbé ìtọ́ wà reasonable sáńtọ́ ọmọlúwàbí nígbè olówó níjẹun olówó níwọ̀sọ olówó àti wà táwọn ọmọ rẹ ọ̀sẹ̀kù báwo ọmọ ọlọ́mọ nínú ìtọ́sẹ̀kù náà lọ́lọ́mọ ti ní kọ́ rántí àwọn yìí rántí àwọn mọ̀lẹ́bí rẹ rántí àwọn ọmọ òrukàn àmọ́ máa dọ́kítì ọmọ ọlọ́mọ mọ́sàkéjì olúwa ọ̀pá àtẹ̀jú gbogbo nǹkan inú àṣejù ọ̀nà àmójútó ọmọ òrukàn à ń sàánú ọmọ òrukàn ní ká mú àwọn hàn gbé ẹ̀ mọ́wùlẹ̀ jókòó bàbá yín mọ́ máa jókòó tèmi ọmọ mi ní kọ̀dá o èèwọ̀ nínú ṣẹ̀ríà o. wọ́n sáà èlì yìí olúwa nínú àwọn tẹ́ máa náwó fún aláṣọ́gbè yìí òun làwọn tí ìgbàlè mọ́ wọn débi pé wọ́n sì ń lè gbégbá báárà wọ́n máa sọ̀rọ̀ pé ẹ̀bùn àwọn. Hmm? àti fọkàn ok sorry wàlìyàtàmá wàlìmásàkì náà wàlìyàtàmá wà àlìmásàkì olúwa láwọn aláìní fáǹfà ní àwa ọmọ kéwù níta wa yúùtò púpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ayé alukurani ni pé alufukọ̀rọ̀ wà alimasaki báwọn àlùfáà wa ilẹ̀ yorùbá bí wọ́n bá wá túmọ̀ ẹ̀fún wa yorùbá wọ́n ní àwọn akínní ẹ̀yin ọ̀lọ́lé kéwú òun wà láà ẹ́ àwọn aláìní àtàwọn atẹ́wọ́ bọ̀rẹ̀ ẹjọ́ bá pàṣẹ wílé kéwú kò lè mọ́rú kéwú òun tú lórí íńtánẹ́ẹ̀tì náà olóríyìn lórí íńtánẹ́ẹ̀tì àwọn aláìní àdígẹ́ni àtàwọn atẹ́wọ́gbọ́ rẹ̀ alifokọ̀rọ̀ wà alimasaki ǹjẹ́ wọ́n ń wí ni pé àwọn kan ò ní rárá àwọn kan ní kò tó wọn bẹ́ẹ̀ bá dùn àwọn náà wọ́n ṣe kí ni wọ́n gbà àwọn ni masaki atẹ́wọ́gbọ́ rẹ̀ táwọn àgbàlagbà ń pè ní kí ni atẹ́wọ́gbọ́ rẹ̀ ni alifokọrọ wo aláìní òní òní rárá walima sáfìnù kínní àtẹwọgbọrẹ ó ní ìṣiṣẹ ẹ̀yẹ́ ń gba twenty thousand ó bímọ mẹ́rin yọ rẹ̀ ń jìlé kínní èkún tí ó fi pé mìsìkínù nù ìwọ náà kò di ìgbà tí yẹn bá bí ọ di mọ̀ pé owó ilé yóò kò tó bí ẹ báyìí pé àdéhùn ọlọ́run aláìní máa ṣe mọ̀ ni àdéhùn ọlọ́run tó ní mọ́mìn dábàtín fìlárùbẹ̀ ìlà alàlọ́hìrì kùhà aláyà àdéhùn ọlọ́run pé gbogbo ń ti mí lórí ilẹ̀ ọrùn ọlọ́run ní tí ó jẹ́ tí ó mú wa tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ máa wọ́ndà nàìjíríà tẹ́mi rẹ̀ wà yìí ẹlòmíín gba ten thousand naira lóṣù kan ni o ọgbọ̀n ọjọ́ kọ́ra bóyá kóhùn nìkan ni bóyá ó ti na ìwọ náà pín in bó o ní o ti ná ten thousand naira for thirty or thirty one day ẹ tún á gbọ́ pẹ̀lú mi o tún bímọ <laughs> wọ́n sì ń sẹ̀mí àwọn náà mọ bí ń ṣe ń wá àmọ́ dá wọn lójú pé ten thousand yìí káwọn fi ń gbáyé one ten thousand naira ń bẹ̀ ń sálá èmi rò pé bóyá irú ọ̀dọ́ wa ń lọ yín àyín àbí nǹkan kan ni ní orí tẹlifíṣàn mo ti gbọ́ ní òní ibi programu kan pé fifteen thousand naira wọ́n san fáwọn tíṣà private school lẹ́kọ̀ọ́ láwọn iléèwé kan. ṣé bá ti àná ọlọ́run tó ti ní tọ́ ẹ ní gbọ́ pé nǹkan lọ́kàn ṣubú màdé ọ̀jẹun <laughs> ọlọ́run ọmọ pèsè tí ọba jẹ́ bẹ́ẹ̀ nàìjíríà tá à ń gbé yìí a very pathetic case minimum wage eighteen thousand naira eighteen thousand naira sọ ẹ bá ma àwọn màsàkínù ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ìjọba nàìjíríà màsàkínù ni wọ́n wò ń ṣiṣẹ́ ojú àgbàlagbà jí máa wí náà kò tí wọ́n yùn ètí ń gbọ́ òtó o àwọn yìí náà di sáàbù ká bù wọn lówó ká sànù wọn ká máa gba ibi wọn ṣiṣẹ́ ibi ó ṣiṣẹ́ ni wọn ibi títà ni wọn a sì wu amantí ọlọ́run tẹ ẹlòmíì ó tún níyà láyé ó ní bàbá láyé òun náà yóò fún wọn lóúnjẹ gbogbo sálárì rẹ̀ kú táàtì táwọn lọ ìyọ́ jẹ ìlọ́run bàbá lọ jẹ bàbá ti dàgbà ìyá ti dàgbà òun náà níyàwó ó tún bímọ yóò tún rẹ́ǹtì ilé alimasakinu nù kìí ṣe pé wọn ò ní source of income àmọ́ source of income wọn yìí kò kájú bùkátà wọn àwọn yóò ná ọlọ́ọ̀ni wọn lẹ́tọ̀ọ́ sí sàrà yín o wọn lẹ́tọ̀ọ́ sí zaka yín o alifokoro wa alimasakinu ntí mo ní fanfa ní àwa tó láàbò níbí yìí olúwa wa dákọ fúkọrọ kí ló dákọ alimasakin bẹ́ẹ̀ bá jẹ́ ni tí kan máa he kéwú ló béèrè tí o jókòó sáwọn àlùfáà tí wọ́n kọ́ pé báyìí lọ́lọ́run wí àyè máa wí ikú yìí o ó ṣeé ṣe kọ́ máa wí bí i pé ọlọ́run ò fẹ́ fún fàkírù lówó yàn o ọlọ́run ò pé kí ni kò fẹ́ fún fàkírù lówó yàn o ta ló ní ẹ fún mẹsìkì lọ́wọ́ aṣọ sẹ̀rí àdòdì <laughs> nígbà bá wa ní ká má fún aláìní àbáká fún kínní àtẹwọ́gbọ́ rẹ sẹ́gbàtúmọ̀ rẹ ẹni tẹ́ ẹni tó gbé unemployed òun ò nídìí kò nídìí ká mú lówó àmì ń tọ́wọ́ employed tó wò rí o tó hẹ́ẹ̀ yóò lọ́lọ́ ní ẹ̀bùn lówó ọlọ́run yìí sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn ló fi jẹ́ pé àwọn àlùfáà nínú ṣẹ̀ríà wọ́n ní alifakiru walmiski nínú èdè Lárúbáwá nǹkan kan common denominator kan bẹ láàrin àwọn méjèèjì òun ni pé wọ́n wà in need wọ́n wà in need nídìí wọn lọ wá jura wọn lọ làá fi ṣèyàtọ̀ pé eléyìí fàkírù ni o eléyìí mìsíkìnù ni bọ̀tí wọ́n ní kọ́dà nú èdè irú ẹ̀ làlùkùrá ni lóyún àyè gbogbo bí tẹ́ ẹ bá ti rí tí wọ́n bá dákọ̀ àlùfókọ̀rọ̀ wù lásán tí wọ́n dákọ̀ kíni masakinu is inclusive masakinu náà ti ṣe kíni ìkónú ẹ̀ o gbogbo bí ẹ bá gbọ́ tán bá dákọ̀ kíni alimasakinu alifukọrawu they are inclusive àwọn fukọrawu náà wọ bẹ́ẹ̀ o language alikora nínú o gbẹ̀yìn tí wọ́n ti dá kọ fukọrawu lásán lápẹ̀júwe inú hadithu mu'adh bin jabal anabi sallallahu alaihi wa sallam ní yukhadu min agniya'ihim faturaddu fi fuqara'ihim ẹgbẹ́ àtàkà lọ́dọ̀ àwọn olówó ẹ fún àwọn kíni ẹ fún àwọn tí ò ní ṣé wọn ò ní fún mìsíkìnì mẹ ìdàgbòkèrè fàkìyè gbogbo bí abágbọ́tán bá ti dákọ̀ fàkìyè tí wọn dákọ̀ mìsíkìnì pàdé mìsíkìnì dáké lónìí gbogbo ìbá ti bá dákọ̀ mìsíkìnù tí wọ́n dákọ̀ fàkírù sí lẹ́gbẹ̀ẹ́ fàkírù dá sílórí fi àwọn àlùfáà ní kàlìmáàní wàlìkìlá kàlí ìmáàlì wàlí islam wọn ni tó tó dọ́nù kí òun ni lágùdù islam and iman ibi wọn bá ti dákọ islam táàrí imáàlì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ imáàlì náà èèyàn jẹ́ mùsùlùmí kọ́ máa jìnnà lọ́kọ́ máa gbọ́ lọ́ngbọ́ ọ̀pọ̀ yúrù obi abáfẹ́rí tí wọ́n bá dákọ yáàyò àlàbí yáàyò àlàbí náà á mọ̀ ní kẹ́hìn agbẹ́ wọn bá mùsùlùmí wí àwọn onígbàgbọ́ wọn bá ṣe ọba làkà gbogbo yà ayọ alàlí nà amànú ó ti kó alàlí nà asílámù náà sínú wọn ní alìmánu wàlì islam ìdàṣítàmàá ìfitarakọ wà ìdàfitarakọ ìjìtàmàá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alifokọrọ wà alimasaki ìdàṣítàmàá ìfitarakọ sábà méjèèjì láwọn amáyàtọ̀ pé ẹ̀yìn a. Ah, níbi tí fàkírù مسكين الله. أما إذا lọ. àmọ́ ìdàkùtàrọ̀kọ̀ bọ́bá ìpọ́kọ̀ kan ọ̀kan ládàkọ̀ nínú méjèèjì èjì tàmà èkejì náà kónú ẹ̀ torí náà ń bì wàlímọ̀ sàákì àtàláìní àtàtẹ́wọ́gbọ́rẹ́ lọ́lọ́ni ẹ̀ ṣe kínní lọ́lọ́ni ẹ̀ náwó fún ọ. wà á sàn máa dà á dá ṣọ̀bì wàbìnà sẹ̀bì wàbìnà nínú àwọn tó dìsáàbù kọ talọrẹ kọ sànú òun lẹni tí ọba rẹ ní pòsíṣàn tó ṣe pé kìí ṣe pé kò lówó nílùú rẹ àmọ́ kò ní access sówó rẹ níbi ọwà ọba rẹ nílùú kan ọfẹ jẹun owó tí ń bẹ lọ́wọ́ rẹ tán kò sì wá sọ́nà tí wọ́n fi lè fowó rẹ̀ tí ń bẹ ń lè rẹ̀ ránṣẹ́ sí ń bẹ̀ kámẹ́rà máa ta ọ̀rẹ́sẹ̀ ọ̀sẹ̀ kọ́ ìlú rẹ̀ bó lówó à á lè fún lówó àmọ́ owó tá a fún ní kíni owó tí ó tó ná lẹ́nu ọba ibi ọwọ́ àwọn pé bọ́ bá padà délé rẹ̀ àbí ìlú rẹ̀ ó ní kíni olówó àwọn ni wọ́n ń pè ní ibùnú àti sàbí àwọn àlùfáà ní ọmọ ojú ọ̀nà ọmọ kíni ọmọ ojú ọ̀nà ọmọ ojú ọ̀nà ó lè lè jẹ́ bàbá ojú ọ̀nà náà o torí èyí náà inú Yorùbá ìdàgbàsámà ìtarakọ wá ìdàgbàsárakọ ìsàmà kéèyàn máa wá gbé ewu kéwu ìlólò dídé kọ́ wá gbé ẹ̀hún lájọta la yìí ń dídé ọmọ ojú ọ̀nà wọn máa wí èwo ń jí bàbá ojú ọ̀nà <laughs> ọmọ ojú ọ̀nà àti kíni àti bàbá ojú ọ̀nà akẹ́rẹ́ ni wọ́n o gbogbo ẹni tí ọba ṣe pé ìgbà ló mú máa béèrè pé ẹfun o kèsì fún wọn lówó àmọ́ níbi tó ń wà yìí òun ní àṣẹ́sì sí kẹ́ni sówó òun irú wọn là ń pè ní ebùnú àṣẹbí wọ́sá ìlì gbogbo ẹni tí ìnira mú o tó fi gbégbá gbé ìgbà bára pé ẹ̀bùn ń torí tọ́lọ́hún olúwa ni ẹ̀bùn wọn ń torí tọ́lọ́hún o ẹ̀bùn wọn kíni nítorí tọ́lọ́hún àwọn alágbe ní ń jẹ́ àṣà ìlú ọlọ́run ní alẹ́ falágbe lówó ọwọ́ àti ẹ̀yìn alágbe náà ń lọ nù àyà mi àlùkùránì òdìdí ni èyí tí ọlọ́run òwì ń bì ó ṣe kí òwì ń bò mí o ara àlọ́kọ́lọ́ ń ti ẹ̀yìn alágbe ni pé àrùn ọgbọ́dọ̀ sí fún yàn pé ẹbùn mi ẹbùn mi ẹbùn mi olùwọ̀fẹ́. ọlọ́run ròyìn wọn pé inú Suratul Baqara náà ni la yas'aluna an-nasa ilhafa sùwàlù náà mo ní ma bí àwọn èèyàn ní lè má lè má gbé a ẹwẹ ẹgbẹ mú à ẹmú à ẹfún mi ẹfún mi ọlọ bá yẹn níbi tí ọ̀dà nínú tí ọ̀dà practical examples kí ló ń bára lọ dúró ní tòsí atm sí ìlẹ̀hàfù tọ́lọ̀ ló wọ̀ fẹ́ nù kí ni ó ń bára ń wá dé <laughs> ọjọ́ bí ẹ̀rín ni gbogbo nǹkan làlùkọ́rá ni ti kọ́ àwa la gbọ́ ọlọ́run ló wọn fẹ́ láyé alóna náà ta ìhà sùhálù náà nù bí wọ́n ti ẹ̀ béèrè ń ní ma béèrè ń béèrè hàn <laughs> bí ọ̀kan jù à ẹni tí ó wá gba owó ní atm ọ ọmọ bùkátà tó ti wá di atm ògèdè pọ́tà ti gbowó ní atm ọ̀gbọ́dọ̀ mọ́ bùn ọ́ lówó dáhùn bẹ́ẹ̀ torí náà olúwa ọba wa fàyè tá ọlọ́run lẹ́jà gbé ọtọ́ sí wa àti ràn wa àwa mi ń bá sọ̀rọ̀ yàn àmọ́ bóyá ilé ilé ilé méjì gbọ́ tí wọn náà ọbẹ̀ yìí náà sọ ti ń bò mí o parantọ́ bá yín sọ ni pé ẹ máa ma bẹ́ẹ̀ ti tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn o ẹ má kó nira bá àwọn èèyàn o irú ẹ̀sìlámpù tí mo mú wáyé kọ̀dá kọ̀dá torí pé o ti mọ̀ pé nìyọ́ wà gbowó ọ̀mọ bóyá dèbí owó tó ní ìdì náà lọ́gbà gbogbo ní tí wọn bá jẹ mọ bíi haranharan gbé àwọn máa jẹ ẹlòmíì ọwà olówó lọ ní àti àṣùbà ni ó ti lọ ọmọ kan lẹkùn ló ti dúró lẹ́nu ọ̀nà rẹ̀ olúwa ló ń ọ̀fẹ́ fẹ́yìn náà máa na kankan máa ń èèyàn ẹ̀fẹ́ ní sọ́dọ̀ ọlọ́run èyí tí ó gbọ̀n yẹn di ọlọ́run yóò mú wa ń bò míì àmọ́ kìí ṣe wọ̀ ẹni ara bá nílé bíi pé á lọ́nà rọrùn tí ò ní jẹ́pà ní àwọn èèyàn la ọlọ́ni ọ̀la ìfì bí wọ́n bá fi tọrọ ẹ̀yin náà ṣe kí ni ẹ bọ̀ wá. nínú tọ́lọ̀ wọn fẹ́ kọ́dà tá a mẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní kọ́dà ọlọ́run ó fi àmì kan sí wọn láta ìmọ̀ wọn láti kì í á mọ̀ pé àwọn tí ń fagbé ṣe bísínẹ́sì làwọn eléyìí gbogbo alágbèétọ́ sọ báárà di bísínẹ́sì ó di àlálìkèyàmà àwọn èèyàn máa nà ká sáwọn kan náà nílọrin lẹ́kọ̀ọ́ pé bára àwọn ojú kọ́lé o bára àwọn ojú márùwá mẹ́wàá tó ní o wọ́n dára dá bára òun náà ti rò pé nǹkan gidi lòun ń ṣe gbẹ̀ntọ́ bá gbarú owó báyìí anabi ní sọ́ọ̀tàn bá anabi ti pè é nù nínú hadithi Hudayfa radiyallahu ta'ala anhu nàbí ni gbogbo ẹni ọba tọrọ owó tí ò sí nínú pọ ẹni ọ o tọrọ tí wọn bá fún un kọ́ mọ̀ pé wọ ni wọn fún un ègún ìwọ ńlọ jẹ gbogbo ẹni tí ń kiri mọ́sálásí kì í nà ń kọ́ ọba fẹ́ wá wá àdúgbò yìí yọ bẹ̀rẹ̀ látòkè odò yà yìí ọba yàyà yìí yọ ya sanrabu yọ ya bìkan sórí kan náà ni ó sì máa wí níbi gbogbo ẹ̀ ni ó sì fún lówó tó ti yẹ kó ẹgbẹ́ náà ah, eléyìí ó ti yẹ kó gbọ́ bùkátà tó ní í ṣe ọ́ níjọ́ bá rí i pé wọ́n dáhùn mà ládùúgbò táǹkẹ̀ yóò tún kọrí ọ̀nà sùúrù lérè gbogbo eléyìí kì í ṣe wà mùsùlùmí ẹ má dọ̀tí ara yín ẹ lè dọ̀tí Islam olùwò pé a má mú yàn lówó bàbá wa ń pòsíṣàn kọ tọrọ mọ́tò kì í lọ gbogbo ẹni tí ń tọrọ o nínú tí ò dáa oníkẹ́yìn ọmọ tọrọ torí pé ń wá lékún owó ìjọ oúnjẹ ń bá ara bá ti ń lọ open bank account kọ́ mọ̀ pé ìwọ ló kù tó ń jẹ ìwọ bá anabi ti pè mí anabi ní sọ́ọ̀tàn sọ́ọ̀tàn tí ọba ti jẹ́ nínú àwọn ọ̀nà tá anabi ní àṣẹ ẹ lè tọrọ ẹ ma ó lè tọrọ ẹ wà pẹ̀lú ìta anabi mú wa lọ́wọ́ anabi ní rọ́jò lónìí ẹnìkan bẹ tó ṣe pé ní asọ̀bàtú fàkọ̀ lójijì bóyá bísínẹ́sì rẹ̀ ó jóná bóyá nǹkan kan ṣe é ok ọ̀tọ̀ tí a lè yàn àtọ̀ ọba tó fa akọ̀ for whatever reason àwọn ọmọ tó dé àmọ́ náà kan sáré pé òun ní tẹ́lẹ̀ òun ò ní ma ọlọ́mọdúnrún ẹ̀ kàn wá ẹ sàmì àrùn ńláńlá ni kéèyàn ó ti rí jẹ tẹ́lẹ̀ kọ́ má rí jẹ mọ́ àìsí rí jẹ òun ó ṣe mánéjì àmọ́ ti rí jẹ kọ̀ wá rí jẹ mọ́ kẹmọ téèyàn tó lè gbégbá bára nù o ànábi lẹni tó ti rí jẹ rí tí ò ṣe kíni tí ò rí jẹ mọ sọ bẹ́ẹ̀ lọ́n kí olùrí ọkàn ọ́ ànábi lẹnu tó lè sọ yẹn bí alágbe pé àfọ̀básó fà kàn. ورجل اجتاحت ماله جائحة نوح الصحابي طلب حديثي ولا أنت نكني قبيصة رضي الله عنه rajulun ijtahad malahu jàmíà disasta lọ pa owó rẹ̀ rún olówó ṣọ́ọ̀bù rẹ̀ kà jóná lẹ́ẹ̀kan náà àbúrò wọn àwọn ọlọ́mọdé ayúrò ẹ̀ mọ́ nàìjíríà ẹ̀ńsà tẹ̀fẹ́ hẹ́ndì gbogbo nàìjíríà sáàsì la fẹ́ hẹ́ndì èyí ti tá lọ jalè ṣọ́ọ̀bù ráìtì àyẹ̀wò àwọn jẹ́ tẹlifíṣàn àwọn jẹ́ páànù ó sì fi kan lé ọmọ sẹ̀mí lábẹ́ ẹrú lé bẹ́ẹ̀ èpè ni o ègún ni o ewu ni fún ọ o àmẹ́ni tó bá fọ́ọ̀lù fífi irú nǹkan báyìí àmẹ́bi ló lè tọrọ o ó sì ṣọ́ọ̀bù rẹ̀ kalẹ̀ jẹ́jẹ́ ẹ̀bára nu tì í dé ẹlẹ́yìn ẹ̀ńtà ẹ̀lú ti gbogbo ọjà rẹ̀ lógìgì àmẹ́bi ni irú ẹni báwọn náà lè gbégbá sí i lè gbégbá ẹ̀gbọ́n mi lè gbé wọn bọ̀ wọn torí tọ́lọ́mù gbogbo àwọn nǹkan tí sọ̀yìn di bára nù kọ̀rọ̀ wo ètè pé afẹ́ máa wá wá lẹ́kùn owó máa kiri mọ́sálásí ti èmi ọ̀wá ọwọ́ tí ó dùn yọ̀ wá ká kọ́dọ́rọ́ báyìí <laughs> ẹbẹ̀rù ọlọ́wọ́ ẹbẹ̀rù ọlọ́wọ́ àgbàkẹ́ ṣe ìwà mùsùlùmí and unfortunately mùsùlùmí lọ́pọ̀ bẹ́ẹ̀ àwọn tọ̀hún náà ń ṣe é o àmẹ́ká bára wa sòdodo ọ̀rọ̀ báárà yìí mùsùlùmí lọ́pọ̀ bẹ́ẹ̀ ọwọ́ àdàbí ìgbà tó ipá bí ìsìláàmù ló promote báárà ìsìláàmù ti tako báárà in many ways many verses many ahadi alánàbì ń sọ pé ọ lè tọrọ kò bẹ́ẹ̀ sọ àti tọ́ bá pọ́ọ̀lù sínú orí wí kò ti rí jẹ tẹ́lẹ̀ ò rí jẹ mọ́ lójijì lówó rẹ̀ kàn parun tí èsì orí mi àtọ̀dọ̀ tiẹ̀ irú ẹ̀gbáǹpù tá a mú wá ni wọn kẹ́kẹ́ wá sun jóná sí ṣọ́ọ̀pù rẹ àbí iná jóná ni ẹ́ àbáwọn kẹ́kẹ́ wá kó gbogbo ẹ̀ irú èyí tó ṣẹlẹ̀ ń jóní ọlọ́nkọ́ kọ́mọ́jà rírọ̀ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá torí yíyún ó lè máa ṣe kíni ẹ́ ó lè máa tọ̀ ẹlẹ́ẹ̀kẹta àgbẹ̀bìnrin rajulun tahammala hamala rajulun tahammala hamala ẹnìkan kọ mọwọ́ kọ mẹsẹ̀ kọ̀ọ̀kan wọ́n sáré pa àwọn kan wọ́n lérí síra wọn pé wọ́n fọ́ kínní mọ́ lórí wọ́n gun ọ wà ọba bọ́ sàárín wọn pé kí ló dé ọyọ owó òun ni òun kan tí ọba òun lò wọ́n gbowó òun lónìí ọjà òun lówó ni ọ̀rajà ni wọn kà lẹ́wọ̀ apara nítorí ẹ̀ ẹ́ lówó òun ní a fifty thousand ni màá dẹ́ gbà lónìí lónìí lónìí gbogbo ẹ̀kọ́ àlejò méjì ọgbọ́n lọ lórí fifty thousand gbọ̀ọ̀rọ̀ burúkú tó kún nàìjíríà nù ẹni yìí wá sakin kò ní thirty thousand lé o ọ̀rọ̀ àná ọ̀dà ẹ má wulẹ̀ para yín pẹ̀lú òwúrọ̀ ọlọ́run tó bá dọ̀tẹ̀ tí ń bọ̀ wá balẹ̀ ń fọ̀ ní fifty thousand sọ́kàn àtẹ̀bàdìmọ̀ pẹ́ sàn án ànábì lẹ́ni tó wá ti ru eléyìí tó wá kó mi tó wá ní ee mo ní ti rí ẹ mo ní ti rí fifty thousand gbogbo àkáǹtì mi bóyá kò ju thirty thousand lọ sí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì ní kò tọrọ káwọn èèyàn ó gbọ́n lé ìdókòwò àwọn instances tọ́ga wa léèyàn lè fi ń bára mi èwo lọ́wọ́ like applicable sí more than ninety percent ẹni tí ń bára mi sábà tiẹ̀ rí bóyá ni wọ́n ju tẹ́ẹ̀nì lọ káwọn náà bẹ̀rù ọlọ́run gbọ̀ǹkanìkú ọlọ́run bá àwọn olówó sọ̀rọ̀ pé kí wọ́n gbọ̀n yín ń kìlọ̀ fẹ́yìn náà máa máa jọ ṣe kankan kan máa jọ dó máa wìyàn lọ́rùn bẹ́ẹ̀ ṣàzámùwá ìzámùwá. torí náà dákun ẹjẹ gbogbo wọn gbẹ kọ alukóraani ẹ̀yin olówó ẹgbọ wà sáà ẹni tó bá ń tọrọ tí kọndíṣàn rẹ wà rántí tó fi dé pé ọkọ gbọmọlúwàbí tí ẹnà pé kéèyàn gbọmọlúwàbí rẹ sọnù ni ó tó máa tọrọ ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a máa ń wò láwọn ọmọ ẹ̀yà wa tá a máa ń pè ní àlùmọ́ǹgì yìí ń bára nǹkan kan o ọ̀pọ̀lọpọ̀ wọn náà fẹ́ ṣe ń lu tí wọ́n ti mọ̀ wọ́n tí wọ́n ti bí wọn lẹ́bi ní wọn tí wọ́n pọ̀ lẹ̀ Yorùbá wọn náà mọ̀ pé àbíbá pé yẹn gbọmọlọ àbí yẹn wulẹ̀ kọ̀rọ̀rùn kẹ́ni kò dó ń títí àbí ọwọ́ amọ́sálásí àmọ́ àwọn kan bẹ táwọn ti sọ di fẹ́ bísínẹ́sì làwọn fi ń ṣe ànábì ní irú yín sọ́tàn ẹ̀gbìn ìwọ lẹ ń jẹ yóò tún yóò máa ṣépèlé rẹ yóò máa ṣépèlé àwọn ọmọ ọlọ́mọ ọmọ nǹkan bẹ lọ́sítútù ọmọ kan sí lọ́sítútù o ìyàwó òun ń rọbí lọ́wọ́ ìyàwó rẹ̀ lóyún lèlé yọ rọbí o tọ̀lẹ́ jó wí ní àyè bá dé mọ́sálásí ní ọ̀tọ̀lẹ́ jó wí. kọ́dà ẹlòmíín fi ìsìláàmù gbá àwọn èèyàn lójú òun ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ni wọ́n sì lé òun kó lé gbogbo ọ̀nà ìrìnàjò báyìí ẹgbẹ̀rún ọlọ́run o nǹkan tó ní àkáǹtì fún tó kójọ ọ̀pọ̀ ó kéré iná ọ̀nà tí yẹn lè fi jìyà lọ́dọ̀ ọlọ́run òun lọ́nà báárà tí ò wọ ntọ́lọ́run yọ̀ǹda o lọ́mọ́sá sẹ́ni àtẹ̀yìn lẹ̀ torí náà wà sá ìlú abúlé wa ẹ ọ̀kẹ́ ajá dún báyìí náà inṣàlá ọlọ́la á kọ́ńtínú ayé àyìnà pẹ̀lú ògùn ọ̀nà hàgà wọ́n وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم نعم Thank you. àwọn obìnrin táwọn náà bá ní fún ọkùnrin. ìyá àwọn ọmọ ìta bá ní ihò kan wà lókè níbi ẹgbẹ́ ọkọ̀ ọ̀gá wọn ẹ̀yìn ọ̀pọ̀ ìtàn ìkọ̀ nípa ẹ̀ ẹ̀rù nípa ìgbà ìlòkè ẹ̀ka àdìsí rẹ̀ ọmọ àkùnrin nàìjíríà ẹ̀. tani ọmọ bá wọn mú afá tí wọn náà ti jẹ Ọlọ́run bàbá àdìrí tí wọn ju kọ́ṣà kàkà lẹ̀ kó mú wa. ẹ̀ka náà máìkì tẹ máa ń gbé tì ń kọ́ náà náà. káfi fún alomi ń béèrè àyà yìí á padà débi kíni wà á ta zakat lọ́gbọ́n àfa èmi náà ti ní lánìyàn pẹ̀lú ògbọ́n ọlọ́run ní àyà tá à kà lọ́wọ́ yìí náà a padà ká débi kíni wà á ta azaka a wà sọ gbogbo ntọ́lọ́mùbá gbà wá láyè láti sọ ń pa àdájọ́ zaka pẹ̀lú gbọ́lọ́ ẹ̀ tó bá ní ìbéèrè mí ní. Naam. ọ̀rọ̀ naam ẹ̀sùn má bí yìí ń ẹ wá bẹ́ẹ̀ ṣe báyà bátìrì ló ṣe máìkì yẹn ájìmúlì ẹ tún ṣe kó tó dọ̀la ọ̀rọ̀ ọ̀rùn kẹ́ ẹ máa gbé kí báyìí fún ọmọ náà. Hmm. náà. lójoojúmọ́ náà. tọ́ba tọ́ba kú iye tọ́ba kú ẹ tó bá ti deliver three thousand iye tó bá kù kó o máa kó lọ ẹ bẹ́ẹ̀ náà wọ́n máa ṣe ok kó o sọ bá a mú ok àlùfáà nínú òwò táwọn èèyàn máa ń ṣe ní lọrin bíi nílùú mìíná òun ni pé ẹnìkan lówó ra taxi ẹnìkan sì ma taxi wa òun ò lówó tí ó fi ra taxi ẹni ọ̀rọ̀ àwọn àgbè fún dírìvà tí ó máa wà pẹ̀lú àdéhùn pé dojoojúmọ́ ọ máa mú sorry ọmọ mú three thousand kọba àti jù bẹ́ẹ̀ lọ kọba àmọ́tò bẹ́ẹ̀ àfa níbi three thousand lápèjúwe owó kí ni wọ́n máa ń pè àfa abdulkabir owó deliver wọ́n lọ owó deliver nu <laughs> ó deliver rẹ̀ lójúmọ́ nù pé ọmọ ọmọ mú three thousand wá o ìbéèrè àfa ni pé àwọn ti mọ̀ pé bàbá dírẹ́fà lè pa ju three thousand lọ òun ni ọ̀dà yòókù sí àpò àbí ìjọba ti rí àmúkọ́ máa pọ́kẹ́tì èyí tó kù ọba ti rí àmú àmọ́ ó yẹ ká mọ òfin tó dé àwa kàn ń ṣe èyí tó bá bọ́ sí ọ bọ́ sí èyí tí ọba sì bọ́ sí ọ sí ọba ti rí àmú lọ́nà kan ó sì lè má ba ti rí àmú lọ́nà mìíràn sẹ́rí nínú irú òwò báyìí ojú ọ̀nà tí sẹ́rí alákalẹ̀ ó tó bí ọ̀nà mẹ́ta èyí tẹ́ ẹ bá ṣe ń bẹ̀ lẹ́ẹ̀fọ́ lòrúùlù rẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ bọ́yá ń tẹ̀ ń ṣe bá sẹ́rí àmú àbíkọ̀ bá àmú nínú tí ó lè apply sí irú contract báyìí láàrin owner àti driver tí ó máa san owó kínní owó deliver oní tá à ń pè ní àlejò ara àlì ìjàrà kí ni ń jẹ́ ìjàrà òun ni háyà háyà bí ìgbà téèyàn fi nǹkan rẹ́ǹtì ẹ lè ṣe lójú ọ̀nà kínní lójú ọ̀nà ìjàrà ìtumọ̀ yìí ò ní pé gbogbo àárọ̀ tẹ ẹ bá ti wá o ẹ wá ṣe kínní ẹ wá rẹ́ǹtì taxi ni <laughs> iye tí yín sì fi rẹ́ǹtì fún yín ni kínní three thousand naira ẹsẹ̀ yìí ń lé ní à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ o ẹ̀ẹ́kejì o lè ṣe ní níta ní mùdọ̀rọ̀bà níta ní kíni mùdọ̀rọ̀bà ìyẹn ni pé sọ ẹja jọ di pátánà ẹ̀yin mọ mọ́tò wa èmi ra mọ́tò ẹ̀yin ọmọ ṣe wàhálà ẹ̀ máa wá ọkọ̀ èmi ò ní ṣe wàhálà àmẹ́mìlẹ́mẹ́ ni owó mọ́tò tẹ́ ń wá gbogbo iye tẹ́ ẹ bá pa àjọ máa pín gbogbo iye tẹ́ ẹ bá pa àjọ máa segin ni àjọ máa pín sọmọ pé ìwọn ọgbọ́dọ̀ ṣe pé ọgbọ́dọ̀ máa deliver three three thousand nígbà tó bá pa three thousand bóyá ti ní fifty fifty láàmà pín lẹ́mu pé one five one five láàjọ pín lọ́hùn tọ̀ òun náà sì gbọ́dọ̀ pọ́kẹ́tì ẹ̀rú ìjẹ́ wí nígbà tó bá pa ten thousand èèlò láàjọ pín sẹ̀wọ̀n pọ́nà kan ẹni tí ọba kú o lè gbé gbọ̀nà kínní mùbọ́rọ́dà ẹ̀kẹta alìjàálà inú ọ̀nà tí sẹ̀rí àfaramá òun ni kínní alìjàálà alìjàálà ni pé sẹ́wọ̀n pé ìjára ta wílá kọ́kọ́ mọ̀fìmọ́tò mi rẹ́ǹtì nítorí òfìsè ọ̀kan mi tó o bá sáàdì dé lálẹ́ wà á kó wà á dì lífà three thousand naira ọba àpá wa ń kọ́bọ̀ ọba sì pa ten thousand tẹnu <laughs> púpọ̀ kàn mí àlìjáàlà ni pé ẹ fi kíní ṣiṣẹ́ tẹ́ ẹ bá ṣiṣẹ́ débi báyìí lápèjúwe mọ́tò yẹ máa páàkì ẹ̀ka lẹ̀ níjọ́ tẹ́ ẹ bá rẹ́ni tí ń lọ Ìbàdàn <laughs> tẹ́ bá fi lè rérò Ìbàdàn kan àyè báyìí ti ń nu owó tẹ́ gbà lọ́wọ́ rẹ̀ níjọ́ tí ọba rérò Ìbàdàn kọ́ ẹ dáhùn ṣé yóò gbowó yóò gbé látàárọ̀ tí mo ti jí kò lé kò ní gbowó o ìmọ̀ bóyá yé ẹja ẹ̀jẹ̀ tún wí fún yín iṣẹ́ tí mọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta nísìn al-ijara al-mudaraba al ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta sí yàtọ̀ èyí tó clear tí ọ̀pọ̀lọpọ̀ lè understand ní ìjára ìjára ni pé ẹ̀rẹ́ ń ju mọ́tò mi ni bẹ́ẹ̀ bá sì dé ní ọ̀lẹ́ ẹ̀yin ọlọ́pàá mú yín sọ́jà mú yín kò sí ìtọ́kàn mi <laughs> kò sí ìtọ́kàn mi o mọ́tò bàjẹ́ àfa kan ní mọ́tò bàjẹ́ mọ́tò bàjẹ́ lè kàn ó mọ́tò à ń bọ̀ wá bẹ̀ kù àmọ́ ọlọ́pàá mú òun ọ̀tá ẹ̀rẹ́ǹtì rẹ̀ ni sẹ́nu tó gbìyànjú bá rẹ́ǹtì ṣọ́ọ̀bù nísìnyí olóhùn tó máa ta mílíìkì ní ṣọ́ọ̀bù yìí fún rẹ̀ náà la gbé kọ́kọ́rọ́ fún oṣù mẹ́fà ó sì tilẹ̀kùn rẹ̀ kọ́ra mílíìkì sí bẹ̀bẹ̀ lé rẹ̀ tà yóò fẹ́ wo rẹ́ǹtì oṣù mẹ́fà bí òní fẹ́ ẹ́ ẹ̀yẹ́ gbanulẹ́jù báwọn lọ́dọ̀ yìí yọ sàn ó bí sẹ̀rí àná ti yí nu o ti gba property mi kú lọ́wọ́ mi ọ̀wá lò ó o lò ó èyí ọ̀kan mi. ọba gbé ìmọ̀ àgbé kọ́kọ́rọ́ ta jí lọ lọ́wọ́ láàárọ̀ òjìlọ́ páàkì ẹ̀ sáfẹ́ nílé oṣù. ọba sáàtì di alẹ́ owó wàá dìlíva three thousand three thousand naira ìjára nù tó pure kátókò lórí ìjára ìjẹ́nìkan fẹ́ já sí ìjẹ́nìkan fi já sọ̀rọ̀ sẹ̀ríà nù èyí fẹ́ já sí wọn ọba mú o ìgbé mọ́tò bàjẹ́ sẹ́ni tí ń jẹ́ ìjára nínú sẹ̀ríà àti lé ìjára lé ìjára mọ́tò ìjára gbogbo nǹkan kọ́dà ìjára microphone àwọn èèyàn ń rẹ́ǹtì microphone <laughs> wọ́n rẹ́ǹtì generator gbogbo ntẹ̀yìn bá fi rẹ́ǹtì sẹ́rí mẹ́ǹtẹ́nánsì ẹ̀ ọ̀nà méjì ló pín sí major and minor maintenance sẹ́rí tó bá jẹ́ major ẹni ó ní ní òwòwò rẹ̀ o mọ́tò bàjẹ́ wọ́n wá wádìí pé kí ló ba mọ́tò yìí jẹ́ wọ́n ní sọ́kà zọba rẹ̀ ló ti tó paarọ̀ lẹ́nu òní tó ń rẹ́ǹjẹ̀ náà lọ́ọ́ yá bá sẹ́rí <laughs> ẹ̀ e sábòsí o <laughs> méjọ nù méjọ mẹ̀ǹtẹ̀nà ọgbọ́dọ̀ padà lọ bá bàbá ọ̀nà pẹ̀tọ́ mọ́tò yín <laughs> sọ́kà zọba rẹ̀ wọ́n ló ti tó ṣe kí ni òun ni wò wò yìí o. àmẹ́yàn ń ọ́rẹ́ǹtì mọ́tò wọ́n wá ní tẹ bírèkì bírèkì ò wọ́n lọ epo bírèkì sí o tún wá ní ó nà ní kó mú epo bírèkì wá sẹ̀rí ọgbà yẹn jẹ́ máìnọ́ kínú máìnọ́ mẹ́tẹ̀nà lọ́rùn ẹni tó rẹ́ǹtì nǹkan lè ní wá kọ́nà bọ̀ rẹ́ǹtì ilé náà níjọ́ tó jò bá rọ̀ kápá nu yàrá rẹ̀ tó rẹ́ǹtì. ọ̀lẹ́tọ̀ àdìlọ bá láńlọ́ọ̀dù pẹ̀tọ̀ ẹ wá kan lẹ́yìn o. àyíbẹ̀kọ́ tọ gílóòbù lé wá jó òtún ní láńlọ́ọ̀dù wá sanwó gílóòbù. sẹ̀rí ò yẹ ṣe kìí ṣe òfin àbòsí. jọra gílóòbù sí ń wọlé kejì àmì kọ́ra bọ́ ọba fẹ́ kó lé lè sọ pé ìtàn lọ́ba gílóòbù yìí fi òdodo ọ̀rọ̀ àkókò ah, tó rà mí yìí torí náà méjọ àfa tó ní mọ́tò mi bàjẹ́ mọ́tò bàjẹ́ lè kàn ẹ́ o lè kàn ó náà ó sì lè má kàn tọ́ba jẹ́ pé minor issues ni kádàlú lórí ìjára bá ẹ kéje ní mùdọ́rọ́bà ẹni tó ń fi yàtọ̀ fún ìjára gbogbo ẹ̀ náà ló pè é kàn máa ń tẹ́ fẹ́ ṣe ni ẹ wo mo ti wílẹ̀ kàn yẹn ẹni tó bá ṣe pé kò fẹ́ ẹni tí ó máa fluctuate kọ̀fẹ́ kó wọn orí three thousand lónìí kó di one five lọ́la kódà bí ọba tún di ten ní ọ̀túnla ẹ̀mí tí ò gbé ẹ̀mí ẹlòmí ò gbé èyí tí ó dájú jojúmọ́ láti máa mú three thousand wa kọ́ya jókòó jẹ́jẹ́ rẹ̀ ń di kíni níbi ìjára àmẹ́ni tó ju rẹ̀ bá ń wo pé wọ́n mẹ̀lẹ́ sàǹjọba yìí fẹ̀ẹ̀kan lọ kíni mọ̀bọ́rọ́bà àdéhùn yẹn ni pé gbogbo ń tẹ́ ẹ bá pa àjọmọ́ ẹ̀sìn kíni àjọ máa pín kọba àwa kéré àjọ pín kọba pọ̀ àjọ dégé àjọ pín èèyàn lè yóò wo ìwo ló pè òun ẹni ọba ti mọ pé mi tòun ò gbégbé kọ lò òkè kọ lọlẹ irú yìí tá a kìlọ̀ fún yín bí bitcoin yóò ní ìlú mọ̀wulẹ̀ dán mọ̀dọ́rọ́ bá wò ẹ̀ka jókòó jẹ́ rẹ̀ ń di gíní ń di ìjà ara òtún ọdún kọ́lọ́dọ̀ lọ ọ̀ wá gbọ́dọ̀ máa gbá bú dírẹ́bà ìbá máa ń pàdé yín lórí ní adúlọ owó tó wà ní sèfù yìí kọ̀ọ̀kan o o ti sọ iye tí wọ́n máa rẹ́ǹtì mọ́tò rẹ̀ gẹ́gẹ́ bóun náà ti lè wá bọ́ ọ̀pọ̀lọpàá mú òun rí sẹ́sẹ́ àbí kọ́ra bóun ti kó yàrá yàtẹ̀ ń bí lòun lọ sùn wọ́n lọ́mọ tó kẹ́ ọ. <laughs> ẹ̀rí jàálà jàálà ni àfi ṣiṣẹ́ iṣẹ́ tí mo ti describe fún ọ pé tó o bá tó o ṣe é mo ní bọba tó gbéyàn lọ Ìbàdàn ẹ tọba gbowó èrò Ìbàdàn lájọ pin tọba gbéyàn lọ Ògbómọ̀ṣọ́ gbọ tó gbowó kò gbowó ìdíjẹ jàhálà jàhálà ni pé mo fẹ́ ni tí ó ṣe ṣe báyìí ó dijọ́ tọba tó ṣe kí ni tọba tó ṣiṣẹ́ o bọba kù díẹ̀ tí ó fi ṣiṣẹ́ o kò ní kọ́bọ̀ tí ó gbà o torí náà irú bí kéèyàn bá mo máa ń sọ fáwọn èèyàn òun làwọn transporters ń bi mọ́tò orin èkó màdúgbòrì nkankan ni nígbà téèyàn gbéra láti lọrin tó wọ mọ́tò òsì ló ń lọ bo èkó. ẹ mọ́tò segin ọ̀yọ̀wọ́ tọ́ba ẹgbẹ́ jàhálà ni ìtumọ̀ jàhálà ni pé ẹ gbèmídé kó bẹ́ẹ̀ bá gbèmídé kó yín fún yín ní five thousand bí ọba gbé ọdún kó tó gbé ọlẹ́ ńbàdàn èlò ní ọgbà kọ́bọ̀ kò ní. ẹ̀jẹ̀ ń jẹ́ jàhálà ẹ̀yin lẹ́yìn mọ́rú kọ́ńtrákì fẹ́ǹsì yóò ti yé onkaluku náà láti lẹ̀ iye tó fẹ́ bíìlì rẹ̀ yóò ti bíìlì ẹ̀ àmọ́ bó bá pé ìjára ni tẹ́rí ìjára ṣe é ṣe pé tọ́ ńgbà tẹ́ wá ní èkó lẹ́ tẹ́ gbẹmídé bàdàn yìí owó ìdajì ní san o wọ́n sì jọ gbọ́ra wọn yé ìjára ṣe é ṣe báwọn ìgbé a sẹ̀wọ̀n pé ọdún kan mo ní ìdígbélé yìí lẹ́yìn oṣù mẹ́fà ni gbogbo lébàjẹ́ ni òde ń gbé mẹ́rin sọ ẹ̀ẹ́dọ̀ oṣù mẹ́fà padà o ìjára sójúyé torí náà bó ti máa ń kúkúrú nù mo rò pé lẹ́yìn náà ti tó ọjọ́ ti lọ ọkọ̀ àwọn obìnrin náà. Thank you. when? to beg for money. okay. ẹgbẹ́ eh, sẹ́yìn lè tọrọ owó lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ àti àbúrò rẹ̀ tóun bá níbi kíni tóun bá níbi owó tó ti qualify nínú ọ̀nà tá nàgbé kà yí o alayhi wa o lè tọrọ kọ́ra o lè tọrọ lọ́dọ̀ ara ìyẹn ni pé ìtẹ̀yìn ọgbẹ́ nígbà téèyàn ń pé ẹ̀bùn lówó ẹ̀ àmọ́ o èyí ń mi ẹ̀kùn mi lówó sùn o èyí ń wò o tẹ̀mọ̀tì ń jágbe agbe ni pé ọmọ tọrọ lọ́dọ̀ gbogbo gbogbo èèyàn àtẹni ọmọ rí àtẹni tó ọmọ rí àmọ́ ọyọ̀ tí rẹ gba kaba yìí o ń wọ̀ sùn jọba yìí èyí ń èyí ń wọ ẹsẹ̀ àgbè. bàbá jọ ọmọ dáadáa sí òun náà ó sì mọ èyí ń wọ ẹsẹ̀ kankan. níbi ìyá pàkíyèsí kan àwọn kan bẹ tó ṣe pé dandan ni kéèyàn náwó lé wọn lórí àwọn yìí wọn nídìí wọn tọrọ lọ́wọ́ rẹ bọ ọba fún wọn ọjẹbi o wọn wàá pọ ntí sẹ̀rí àtọ̀kalẹ̀ ni pé ọ̀nà mẹ́ta náà ni sẹ̀rí ò ní al-aslu wal-far'u waz-zawja aw az-zawjat ìpìlẹ̀ rẹ àti ntọ́jáde lára tiẹ̀ náà sẹ̀mọ̀ntí sẹ̀rí àwọn yìí ẹlòmí òkè akéwìn ah, sẹ̀rí àwọn bá wàhálà yìí kéèyàn ti tó bàbá rẹ̀ àtọ́mọ́ rẹ̀ sẹ̀rí àgbọ̀njọ́ lọ torí bí yàrá bá ní bàbá àtọmọ bọ́ bá ní bàbá bàbá láyé ńgọ́ òun ò ní jẹun láńgbèjì sẹ̀ríà sẹ̀rí ó pé kí ni asílù rẹ ìpìlẹ̀ rẹ kọ́dà sẹ̀rí ó tún fi kún pé wà ìnàlà kọ́dà bọ́gà yẹn ni pé bọ́gà gàgàgà bọ́lọ̀ bọ́bá gbàdúrà tẹ́ bẹ́ẹ̀ kò ní bàbá láyé kò tún ní bàbá bàbá kò tún ní bàbá bàbá tí gbogbo wọn ọba níṣẹ́ lọ́wọ́ tí wọn ò ní tí wọn jẹ tí wọ́n sì lọ́nà tí wọ́n ní kíni tí wọ́n lọ́nà oúnjẹ àtiwọ́ lọ́wọ́ àtàwọn ìpìlẹ̀ rẹ̀ ọ̀jẹ̀ o àti bàbá àti ìyá ni o ọba jẹ́ ìyá ìyá rẹ̀ náà àbí ìyá. àmàǹtí ń wí ọgbọ́n jẹ nìkan kan wá lọ ẹlòmíín bẹ nísìnyí ọmọ tó bí ti kú àmọ́ màá yí bí àwọn ọmọ kalẹ̀ tí ọ̀sẹ̀ ni tí ó mójútó wọn tí yóò kóhun kóhun bí wọn ní. ìṣẹ̀rí ó pé àti ń tọ́ jáde lára rẹ̀ mo ti lè kọ́ lọ lẹ̀ tó ìyẹn ni pé ọmọ rẹ ọmọ ọmọ rẹ ọmọ ọmọ ọmọ rẹ tí wọn bá ní ọ̀nà tí wọn lè dàgbà tó ń tí wọn máa ṣiṣẹ́ jẹun fúnra wọn tí wọn lè rán àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n sì lọ́nà dáadáa ní ọ̀gbọ́dọ̀ ìgbà máa tọrọ lọ́wọ́ rẹ tó fáwọn yẹn ọ̀nà kẹta òun làwọn ìyàwó ìyàwó kan ló ní ni méjì ni mẹ́ta ni mẹ́rin ni àmọ́ kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ fún wọn mùsùlùmí o ntí wọn jẹ ntí wọn wọ ntí wọn nà ilé tí wọn gbé ọrùn rẹ lọ́wọ́ o sẹ́rí lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sàárà ló àtẹ̀kùn sàárà àti kìnnì àtẹ̀kùn ẹ̀já wa náà gbàgbọ́ yìí sẹ̀ríà kìí ṣe dandan kábúrò sora rẹ̀ mẹ́gbọ́n lọ́rùn pé ẹ gbọ́dọ̀ má ṣe kò sí ẹ gbọ́dọ̀ má ṣe láàrin ẹ̀gbọ́n àtàbúrò ẹ lọ bá bàbá tó gbé ẹ méjèèjì dáyé bí sẹ̀rí àtúntò nù. àmọ́ bí ẹ̀gbọ́n náà bá fẹ́ jọmọ rere ó lè ran bàbá rẹ̀ lọ́wọ́ bí adájú ẹ̀ ti tra ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ dáadáa ní fún àwọn òbí rẹ̀ ní kíni yóò rí táyà àwọn báwọn pé ah, ẹ̀ máa sinmi. a ah, ǹjẹ́ náwó lè mi lé lórí yìí tẹ́mi sì ti ń ṣiṣẹ́ tí mo ní kíní wàláì bọ́ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́mọba bí tí ó ti di fún ọ náà. bọ̀t ìyàtọ̀ ń bẹ láàrin tí mo fẹ́ ṣe tí mo fẹ́ gba ládàá àti tí n gbọ́dọ̀ mọ́ ṣe gbégbé tí n bá ṣe ọlọ́wọ́ jẹ́ yẹn ní àwọn olójúṣe rí òpin àwọn dandan ní ọ̀nà mélòó ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀rí ọ̀nkù mi kọ́sìn mi ńlọ mi àná mi kìí ṣe dandan o àmọ́ dá ní ẹ̀ bá lè ṣe torí náà ẹ̀jẹ̀ àdúgbò yẹn ẹ̀jẹ̀ ti lọ hádà wallahu a'lam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina Muhammad. وعلى آله وصحبه أجمعين وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك mo ní aṣọ ìtìkáàfù lónìí ẹ àwọn onítìkáàfù sì ti dé bàbá tó ń pẹ́ sí kọ̀dá níbi ìṣẹ́jú márùn-ún agomẹ́lẹ́ báyìí à sínú jù bẹ́ẹ̀ tó ní kúkúrú nínú ti àbí ká sọ di ẹran mi létí lọ́la níbẹ̀rẹ̀ ṣá allah ta'ala yàtí káfọ̀ kú ní parí lọ́la ọlọ́run jẹ́ àjọ lálọ́ hàgà wàlláhu alam wa sallallahu ala nabiyyina muhammad wa alihi wa sallam.